نعم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته àádá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama Nam ní ìtẹ̀síwájú lórí ibi tí a dúró sí ní ọjọ́ Jímọ̀ tí ó kọjá bíníláì tààlà a máa tẹ̀síwájú bákan náà tọ́lọ́mbá ní kásìkò tó ń gbà wá gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ń ṣe lọ ó súnmọ́ káka díẹ̀ nínú àwọn fàtáwà àwọn àáfàá nípa in tó ní ṣe pẹ̀lú hukumul musharaka fi àyádìl kufar àwọn tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ mímọ́ kópa nínú ọdún àwọn kèfèrí pàápàá tọ́já sí pé oṣù dìsẹ́mbà òun la wáyé òní ní eighteen twelve two thousand and fifteen tí ọba ìdíjímọ̀ ti ń bọ̀ tí ó ṣe déédéé twenty five ẹ rí àwọn èèyàn tí wọ́n máa ṣe ọdún kérésì kódà láwọn àdúgbò wọ́n ti ń ju báńgà tí wọn ò jẹ́ kéèyàn ó ṣe kíni o wọn ò jẹ́ kéèyàn ó ti ẹ̀sìn mi mọ́ despite páwọn ọlọ́pàá láwọn ọmọ mú wọn àárí kánmẹ́nì kankan èmi ò tí ì rí gbọ́nu news pé bóyá ní Lagos o bóyá ní Port Harcourt wọ́n mẹ́nì kankan so wọ́n kẹ̀sọ́ lẹ́nu ṣùgbọ́n tó àwa tá a bá gbọ́ yé látara òfin Ọlọ́run àwọn ò ní sínú àwọn tí ọmọ da ìlú rú àbí tí ọmọ kó àìlera bá àwọn èèyàn kọ́lọ̀ ń kó tán wá ṣe. <clears throat> naam ọ̀rọ̀ àwọn sàbí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti ntọ́yẹ kọjá àkìdá olùgbàgbọ́ òdodo nípa wọn gẹ́gẹ́ bí àáfàá wa Mustapha Murad bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ nínú tírà wọn eléyìí tí a máa ń ṣàlàyé fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ minahajul mumin òun ni a kà ní ìjẹjọ tá a dẹ̀ ṣàlàyé a jẹ́ kó yé wa pé àwọn sàábé ẹni àpọ́nlé ni wọ́n ẹni yìí ni wọ́n àwọn yìí olùgbàgbọ́ òdodo ni wọ́n torí pọ́lọ̀ wọn bá àlékè ọlá gan ní rọ̀díyà lọ́wọ́ àánihùn wárọ̀dù àn àti ìrì nínú ìjọ tiwa yìí kọ́lọ̀ wá sọ ẹ̀rí kalẹ̀ pé lágbájá o mo yọ́nú sí ọ àbí máa yọ́nú sí ọ gbogbo táwa ń ṣe ní ìsìn kódà táwọn èèyàn bá ń tàn wá a gbọ́dọ̀ tanra wa a ẹlẹ́yàyàn máa ń gbìyànjú gan a máa ka Kùránì gan kò lè mọ́ gbàwẹ̀ Monday Thursday kò lè mọ́ ṣe náà fílọ̀ òru kò lè mọ́ ṣe gbá ó tún lọ ilé kéwú ọmọ ń lọ wáàsí àáfà yẹn ń gbìyànjú gan mọ́tara rẹ̀ jẹ táwọn èèyàn bá ń tún ọmọ ṣe kí ni mọ́tara are jẹ torí pé gbogbo ohun tó ń ṣe yẹn bọ́lọ̀ ń kú gbà bí ọ̀gbà ta ló mọ̀ bọ́lọ̀ wa bí ọ̀yọ́nu sí wa ta ló mọ̀ ṣùgbọ́n pé nígbà ti ń gbìyànjú àti tẹ̀lé tọ́nú àti ọlọ́run wa bákan náà ìmánì wọn ìmánì tó lágbára òun ni a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn a gbọ́dọ̀ gbà pé àwọn lọ́lọ́run lò fún sábàbí àti tan ẹ̀sìn ká ká nífẹ̀ẹ́ wọn ajẹ́kọ́yé wa pé ẹ̀sìn ni ara àgbàgbọ́ òdodo ni bákan náà kéèyàn ò kórìíra àwọn sàábé kéèyàn ó máa sọ ìsọkúsọ nípa àwọn sàábé odidi ẹ̀sẹ̀ eléyìí tọ́já sí wípé ó lè fàbínú ọlọ́run fún yẹn ni kódà ní fàákún odidi pé mùnàfíkì léèyàn òun ni adẹ̀sàlàyé àwọn tó máa ń ṣe rádaràdà yìí òun làwọn ṣíà àtàwọn tó tún jọ wọ́n nínú àwọn tí wọn ò gbàgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n máa sọ ìsọkúsọ nípa àwọn sàábé tí wọ́n máa fi ìròyìn bú ròyìn àwọn sàábé tí wọ́n máa parọ́ ńláńlá máwọn sàábé kódà ìmí inú wọn tó borí ibú ẹ̀ débi kan máa làánà àwọn sàábé pàápàá àwọn ṣíà ń tiwọn wọn etí ẹ̀fẹ́ rí mi Abubakar Umar wọn èfẹ́ rí mi wọn látàn wọn èfẹ́ rí mi ìyàwó Aisha látàn wọn mọ̀ sọ ìsọkúsọ nípa àwọn tọ́lọ́n ti yọ́nú sí nípa àwọn tó ti gbàwé àlìjàn náà látàyé àwa ò gbọ́dọ̀ dàbí àwọn eléyìí àti gbogbo àwọn tó bá dàbí wọn àáfà àdéjẹ kó yé wa nínú tá a ṣàlàyé ìjẹjọ yẹn pé wà afdoluhum Abubakar thumma Umar thumma Uthman thumma Ali wà umul khulafa ar-rashidun radiyallahu anhum ajma'in nínú àwọn sàábé yìí àwọn náà tó ní levels àwọn tó lóore jù lọ́dọ̀ ọlọ́run nínú wọn ẹni àkọ́kọ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ wa yìí o Abubakar ni ọlọ́run bá ní yọ́nú sí lẹ́yìn rẹ̀ ni Umar òun ló lóore sí kejì ẹ̀yìn rẹ̀ ni Uthmanu ẹ̀yìn rẹ̀ ni Ali àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí yé méjì páwọn náà ṣe kí ni o àwọn náà lóore jù tá a bá wá kúò lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí fúnmà àlàáṣárọ́tù àlìmùbáṣàrúnà bìlìjánà ṣe rí àwa tá a jẹ́ obìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ umo ara aṣẹ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ẹ wà kún àsáímẹ́ǹtì yín ẹ wà kún ìmọ̀ yín nínú iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ni pé láti kékeré báwọn ọmọ yín ṣe á january february march april kankan sórí bẹ́ẹ̀ ni wọ́n há ó kọ àwọn sàábé mẹ́wàá tán gbàwé àlìjẹ́ náà látàyé wọ́n há sórí tó jẹ́ pé tẹ́ ẹ bá jù látòjú ọ̀rọ̀ pé ọyá abrahaman kọ́kọ́ àwọn sàbí mẹ́wàá fún mi yóò kà ni mẹ́múnà ọyá kọ́kọ́ àwọn sàbí mẹ́wàá fún mi yóò sì máa kà lórí kìí ṣe pé mo ti gbàgbé ẹlẹ́ẹ̀kẹjọ mo ti gbàgbé kan bẹ̀ bí wọn ò ṣe gbàgbé january february march kéde o april wọn ní gbàgbé àlàáṣárọ́tú alimobasharuna bilijana ẹ̀ẹ́dà àwọn ọmọ àwọn ọmọ láti kéke kán ti a ó kọ yẹn sórí irú táwọn amadíà táwọn ń ṣe pẹ̀lú àkìdá àbú wọn àwọn ò mú àwọn ọmọ wọn mo ti bákan pàdé nú àwọn ọmọ wọn rí ní school ansarudeen tó ń dákọ pé adra mirza sẹ́yìnbá ti máa kọ́ nùwé wọn rádaràdá báyìí adra mirza gulam ahmed wọ́n bí iye ọmọ báyìí orúkọ wọn ni adra mirza adra mirza ó sì dákọ gbogbo ọmọ tí gulam ahmed tó bí sórí ó ní alákọ̀ọ́kọ́ nínú ọmọ adra mirza gulam ahmed òun náà tó bí iye ọmọ báyìí orúkọ alákọ̀ọ́kọ́ nínú tiwọn náà ni Adra Mirza àwọn amadé à ń ọmọ tiwọn nítàn Gulam Ahmed àti fámìlì rẹ̀ bí ìgbà tẹ́ ń ọmọ ní Fatia kúlíwà aláwọ̀ kúlà ọdúnbìrọ́bì náà ẹ̀yìn àmọ́ ní alùsùnà alùsùnà ọmọ rẹ̀ ọmọ nípa àwọn tó gbé súnà wá gan ọmọ rẹ̀ ọmọ nípa àwọn tí wọ́n pilẹ̀ súnà tá a bá ń sọ̀rọ̀ súnà lónìí kẹ́nìkan ó pe rẹ̀ fún wọn lálùsùnà òun ni sàbẹ́ òun làmírù àwọn nítorí ó pera rẹ̀ àwọn tó pilẹ̀ súnà yìí gangan rèé tó yẹ ká mọ̀ nípa wọn láti kékeré kán máa bi ọmọ wa who is your role model irú ìtàn ló ṣẹlẹ̀ léèwé kan tán bi àwọn ọmọ ọmọ kan kẹ̀dá kọ̀ọ̀kan nú àwọn sàbí obìn tíṣà ògbó kọ sàbí yẹn rí ah ó ní wá ó ní my mother told me about her biography and since that day I took her as my role model ọmọ tó o ti sọ ìtàn sàábé kan fún sẹ́ẹ̀rí tẹ́ bá ń sọ̀tàn sàábé fáwọn ọmọ yín àwọn ọmọ yẹn ò nífẹ̀ẹ́ àwọn nǹkan kan nínú ara àwọn ta ni o àwọn sàábé yẹn ẹ̀yin ò sì ní mọ̀ ẹ jẹ́ àwọn ọmọ ọmọ àlàáṣárọ́tú àlùmọ̀bàṣàrúnà bìlìjànà àwọn mẹ́wàá tán gbàwé àlìjẹ́nà látàyé lẹ́yìn àwọn mẹ́wàá yìí irú ẹ̀yin tẹ́ bá tó jóbe àwọn ọmọ yín ẹ jẹ́ kàn mọ̀ nípa zaujatu nàbì àwọn ìyàwó ànàbì sẹ́ẹ̀rí ẹ̀yin obìnrin kankan ẹ kọ́ àwọn ọmọ yín níjọ́ tẹ̀yìn gan táwọn nǹkan kan bá ṣẹlẹ̀ sí yín àwọn ọmọ yín ọ̀la yìí no problem ọmọ yín ọmọ tí bẹ́sẹ̀ fànàbí náà fẹ́ kọjá ìyàwó kan nígbà dádì mi náà ti fẹ́ yàwó lẹ́yìn nìyẹn ẹ ṣe sùúrù ni báyà tí ọ̀já yẹn obìnrin ó lè káwọn ọmọ yẹn láwọn ìyàwó ànàbí gan nu báyà rù ń báyẹn pé níjọba bá sọ fún ọmọ mi pàànàbí fẹ́ yàwó mọ́kànlá ní ìsìn níjọba bá rẹ̀ bá fẹ́ yàwó kejì àbí kẹta lémi náà tí ò ní di pé mọ́mì mi ti bá ní ká máa kọ́sẹ̀ ànàbí ni ṣèbẹ́ náà lẹ́kọ́ apá ànàbí ṣe kí ni o wọ́n kọjá ìyàwó kan ọ lójú obe tó lè kọ́ mọ̀ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ tírénì àwọn ọmọ yín débẹ̀ wàláì níjọ́ tó bá di pé àwọn nǹkan kan àdámọ́ ọmọnìyàn fẹ́ mú yín tó fẹ́ jẹ́ ìgbàgbé ìmọ̀ọ́nì ọlọ́run lè lo ọmọ yín láti bu omi pa iná tó fẹ́ àfẹ́ tó fẹ́ jó ìmọ̀ọ́nì yín dànù yọ wà bó má ìmọ̀ọ́nì mọ́ọ̀nì mi ò ní jó yí àwọn bá yín bomi pa ìmọ̀ọ́nì ọwà ṣe kíni o yọ wà wà ń bẹ ẹjẹ́ àwọn ọmọ yín ọmọ nípa àwọn ìyàwó ànàbì àwọn mọ́kọ̀ọ̀kànlá kán mọ́ kọ wọn kán mọ ìtàn sẹ̀mí ayé wọn bí wọ́n ó ṣe mọ ìtàn àlàáṣárọ́tú alimobasharuna bilijanna wàmọ́ni humula aṣọ́tún alimobasharuna bilijanna táwa làwọn mẹ́wàá tán gbàwé àlìjànà yìí àwọn mẹ́rin àkọ́kọ́ yìí abubakar siddiq abubakar gangan ó kọ ẹ ní abdullahi bono usman abdullahi bono usman ó kọ abubakar nìyẹn ẹlẹ́kẹ̀jì umar bono lakatob usman bono afan aliyu bono abi talib àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó wá ká àwọn mẹ́fà abdulrahman bono auf abdulrahman bono auf abu ubaida amir ibn al-jarrah saadu bono abi waqos tolaha bono ubaidillah zubair bono la'awam sa'idu bono zaid àwọn mẹ́wẹ̀ẹ̀wá nìyẹn ẹ ti mọ àwọn mẹ́rin ẹ fi mẹ́fà kún abdulrahman bono auf abu ubaida amir ibn al-jarrah saadu bono abi waqos tolaha bono ubaidillah zubairu bono la'awam sa'idu bónú zaid àwọn mẹ́wẹ̀ẹ̀wá nù ẹ gbọ́dọ̀ mọ̀ wọn lórí wọ́n fi tírénì tiwa náà ni látìgbà tán ti kọ́ àwa náà more than twenty years tèmi ti asórí mi ìgbàgbé ẹ̀mọ́ dòní falila ilhamud àwọn ìyàwó ànábì ẹ mọ̀ tán wọn ṣùgbọ́n tá à ń ṣàlàyé lọ ni pé nínú àwọn sàábé yìí ọlọ́run tún ṣe kí ni o ó tún gbé wọn lórí òkè jura wọn lọ ṣùgbọ́n àgbọ́dọ̀ bú kankan nù wọn àgbọ́dọ̀ sọ̀rọ̀ aburú pa wọn àgbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí wọn sẹ́mi pé nínú àwọn ànábí ọlọ́run náà anilu lazmi mina rusul àwọn àwọn resolute prophets àwọn tọ́já sí wípé ọlọ́run tún gbé àwọn lórí òkè àwọn márùn àwálulẹ̀ azmi nuhun wakọ̀lì lónkìlá àwùmá wa musa wa isa wa nabi yu muhammad aleyhi musalatu wasalam làáfà kan kó wọn jọ àwọn ànábì márààrún yẹn nọ́ọ̀hù musa isa ibrahim àtànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó fún gbogbo àwọn ànábì ọlọ́run ẹni re ni wọ́n ọlọ́run tó wáá yà àwọn márùn kan tẹ́ ẹ bá ti lè yọ àwọn mẹ́rin àkọ́kọ́ abubakar umaru usman ali ẹ tún fi mẹ́fà kan wọ́n di mélòó mẹ́wàá àwọn tó tún lóore jù nìyẹn ó di step kí nìyẹn ó di level two ṣé ń gbálàyé lọ level three fúnmọ̀ ahlul badiri fúnmọ̀ man ahlul badiri ṣé ẹ ráwọn tó jagun badiri yẹn ṣé eré léyìí tẹ́ bá tún lọ wọnú tíra minihajul mumin yàtọ̀ sí minihajul muslim ti àfa abubakar jabir aljazairi tẹ́ ẹ bá wò bá àfa àṣetò nínú tíra tiwọn nìyẹn ṣé eré àwọn alùlìbádìrì àwọn náà tún lóore tó lágbára wájú ọlọ́run mọ́nìhùn alùlìbádìrì àwọn wò là ní alùlìbádìrì àwọn tí wọ́n ja ogun ogun ńlá ogun tó tóbi tí islam kọjá pẹ̀lú kúfúrù tó nípọn tó ti ja àwọn ogun kéékèèké kan tí ò nípọn ogun ńlá àkọ́kọ́ tó sòpẹ̀yà láàrin irọ́ àti òdodo ogun bádìrì ni ẹ̀ta oró làwọn mùsùlùmí tán lọ wọ́n lé ní three hundred mélòó wọn fi lé ìtìláfùn tọ̀wìl bẹ́ẹ̀nà mọ̀àríkì àwọn àfọ onítàn fà three oh one three oh two three thirteen three nineteen ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí wọ́n sàlẹ̀ ní kéne o three hundred gbogbo àwọn tó jagun bádìrì yẹn ara àwọn tó lóore wájú ọlọ́run ni ṣe àríjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ láṣẹ máa ń sọ fáwọn èèyàn wàhálà ìka sọ́ra wa ká má lọ ṣàforígbá abú lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ lọ baṣẹ́ ara wa jẹ́ lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ lọ kan àgbákò lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn kan náà ń bẹ lásìkò tiwa tọ́já sí pé wọ́n lóore jù wá lọ́wájú ọlọ́run àríbá kan náà lọ́dọ̀ ọlọ́run àwọn kan ń bẹ tí wọ́n ti jẹ ìyà lórí ìsìláàmù jèmi àti ẹ lọ tọ́já sí pé ìyà tí wọ́n jẹ ló mú ìsìláàmù dúró táwa wá ń bojú láwọn skul tí ò sí pọ́blẹ́mù láwọn skul kan táwọn èèyàn ń bojú láwọn social institutions kan ní nàìjíríà wáyé táwa ń lò jáàbù láwọn schools tó yẹ pé tẹ́lẹ̀ wọn tó lo scarf àfi bẹ̀rẹ̀ ti christian àwọn kan ti se iṣẹ́ lọ níwájú tí wọ́n sì se bìlì class tí èé ṣe torí owó tí wọ́n gbà lọ́wọ́ olóṣèlú kan tí èé ṣe torí recognition tán wá tán ṣe purely nítorí ọlọ́run ọ ń bẹnu àwọn ẹlẹ́yà tí wọ́n kọ́ ta fùfú tí wọ́n kọ́ ta ẹ̀kọ́ tó jẹ́ pé àwọn náà kọ́ lo pé èèyàn kan lo ní cob èèyàn kan lo jìlìbáàb tí ó bojú nílẹ̀ yorùbá yìí ìnira náà fi bojú ààrẹ ni tóbi rẹ̀ ṣépè fún ààrẹ ni tóbi rẹ̀ kọ̀ lọ́mọ ààrẹ ni tí wọ́n ń rán àjẹ̀nú burúkú sí ààrẹ ni tí wọ́n ń sàásì torí pé ó ń ṣe kí ni o ó ní tọ́lọ́run lòun ó ṣe nínú fámìlì wọn tọ́wá di pé lónìí fámìlì wọn di fámìlì kíni o fámìlì ẹlẹ́à tẹ́ àti adúró fámìlì wọn àwọn èèyàn kan ti kọ́ ọ́n bẹ́nu àwọn àáfà tó jẹ́ pé àwọn náà kọ́ gbé ìsìláàmù délùú tí wọ́n ń ṣàlàyé tàwíìdì fáwọn èèyàn àwọn ẹlẹ́bọ wọ́n gbógun tì wọ́n eléégún ó bá wọn ṣọ̀tá olóró òbejì ó mú wọn lọ́tá kò ṣe mùsùlùmí ò ṣe kèfèrí àwọn oníṣẹ̀lẹ̀ àwọn olórí òkè tán mú wọn lọ́tá tó nípọn tí wọ́n sì dúró ẹni tí ó sàhárà wọn tí ó sàn kan bú sí wọn ọ̀sà ẹni tí ọ̀ràn ayakìlà sí wọn ọ̀ràn ẹni tí ó nìkan fara ni wọ́n lọ́nà míì wọ́n tán sì dúró déédéé lórí Islam ọ̀nbẹ́nu àwọn èèyàn tiwa náà eré fi já sí a lè fi àwọn èèyàn wéra àwọn alùlùbádìrì èèyàn ńlá ni wọ́n lọ́dọ̀ ọlọ́run gbogbo over three hundred wọn ẹni ńlá ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ẹni bá sí ni wọ́n ìyẹn ló fà nínú bẹ̀rẹ̀ Quran chapter sixty tẹ́ ẹ bá lọ wo ọ wà nínú àwọn tán jagun Bádírì ní ọdún tán fẹ́ lọ ṣe fatiwu mọ́kà tán fẹ́ lọ sí mọ́kà òun ló kọ lẹ́tà ránṣẹ́ tó ní kán lọ fún ìyàwó òun àtàwọn fámílì òun nínú ìlú mọ́kà tó bá dẹ̀ tilé bodọ́dọ̀ wọn tọ́tùmọ̀ pàdé bí àtàwọn sàbẹ̀ ń bọ̀ wá gba mọ́kà níta ní ká mọ̀jẹ̀ kéfèrè wọ́n máa bí wọn ọmọ wọn ti mọ̀ kí ni tí ó ṣẹlẹ̀ ìyàwó mi nìkan mo fún ẹ mọ̀jẹ̀ lómi ọmọ o ìyàwó rẹ̀ náà wàá kún áá umu nokia ọ̀rẹ́ mi sì ni wọ́n o yọ wá pé umu nokia umu nokia ọkọ mi lọ́sẹ̀ndì láti Mọ̀dínà ó lànà bí àtàwọn sàbí wọn ń kógun bọ̀ wọ́n sì gbọ́ wàá jà lù yìí ni èmi ń kókó ònú ìlú ẹ̀yin nìkan wọ́n sọ fún ẹ mọ́ sọ fẹ́ lómi o umu nokia náà ni pé kò ti gbọ́ òun náà pé umu techno umu techno mọ́ sọ fún ìyẹn o so ti yé ní ìsìn umu aitel ló ṣe kí ni o èyí ló sọ fún mi tán ní ìsìn tí a bá rí the next two hours gbogbo mọ́kà ti mọ̀ sàbẹ́ tó wá kọ lẹ́tà yẹn abẹ́ ẹ̀rùn ló ní kíni o ìní obìnrin yẹn fi sí jẹ́mọ́ abẹ́ kí ló fi sí abẹ́ ẹ̀rùn ṣùgbọ́n má lè kà lọ́lọ́run rán kọ́sánà bíi pé ìkánú àwọn èèyàn rẹ ti fi lẹ́tà ránṣẹ́ àwọn sàbẹ́ wá wọ́n tírèsì ẹni yẹn lọ wọ́n dẹ̀ rí ẹni ẹ̀gán tó kọ́ ń parọ́ pé kò sí lẹ́tà àwọn sàbẹ́ aliwa ni wọ́n jọ́ náà lọ́hùn pé tó o bá fi lẹ́tà alẹ́ ànábì ọlọ́run ò lè parọ́ lanujaridannaki á jọ sí òun ní ìsìn kí ló mìí ànábì ọlọ́run parọ́ ànílẹ́ta ń bẹ lára rẹ ah nígbà tó rí pé eh, ó débi tí kinní kan gbé sáré àáfà abẹ́ ẹ̀rùn ló ti yọ lẹ́tà jáde ṣùgbọ́n tí hátìbù ṣe yẹn kìí ṣe kó ṣe nítorí pé kú ònú Islam kò ṣe nítorí pé di torí pé èèyàn ni kìí ṣe màláíkà ó rò pé kálukú ní fámìlì mọ́kà tí ọba protect àwọn èèyàn rẹ̀ èmi ò lẹ́yìn tí ó protect ìyàwó àtàwọn ọmọ mi kí n sọ fún wa pé kàn ṣe kí ni o ẹ wá ẹ farasin síbì kan o túmọ̀rù nípa ànàbí òjé ń bẹ ọrùn eléyìí ah ànàbí níta lọ fẹ́ bẹ ọrùn ìnáwó min ahalil ọbẹ̀ ọrùn ta ni ọmọ ọ tó fẹ́ bọ́rùn ẹ̀ ni ara àwọn tọ́lọ́ ti yọnu sí ni pé kí ni o ẹ̀ṣẹ̀ bá wù yín pálọ̀ tó wù wọ́n àṣẹ tọ́lọ̀ sọ ni wípé ntẹ́ ẹ bá ṣe fárútù èmi ọlọ́run aláforíjì ni mi mo irú ń tó ṣe tó bá já sí pé mùnàfíkì kan ló ṣe orí ẹ̀ lè kú òlọ́rùn rẹ̀ orí ẹ̀ lè ṣe kí ni o ó lè kú òlọ́rùn rẹ̀ sóyà bí òye ní ìsìn ṣùgbọ́n torí pé òun èé ṣe mùnàfíkì ara àwọn tó ti gbáwájú ni ẹ̀kọ́ kan bẹ fáwọn náà tó yẹ kárí dìbò ń bẹ yẹn ṣé ẹ rí gbà míì ẹnìkan lè ṣe ti ọ̀tẹ̀ wa lọ́rùn ṣùgbọ́n ti ṣe dáadáa ńlá kan sí wa rí ṣé ẹ rí ọyẹ ká máa kẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tí bẹ́ẹ̀ lọ kúránì ṣùgbọ́n ìkẹ́kọ̀ọ́ ń bẹ ẹnìkan ti ṣe dáadáa kan sí ọrí bóyá ń jọ kan tọ́já sí wípé ọjà sínú sọ́kàwé nínú òjò òun ló ń kọjá tó rí ọ lọ́lọ́run ni ọyọ òjò ọba gbé ọ lọ́njọ́ náà ọwọ́ àpadà sábúrú míì sí ọ tó nípọn ah ọ̀lẹ́ ìgbà sì ti bóyá ń ti kú tí èbá sí pọ́lọ́ ní wọ̀lọ́yọ̀ mínú sọ́kàwé ìjọ tó jò ń rọ̀ tí mò ń pariwo ẹ mí o tí ń lè sọ̀rọ̀ òkè mọ́ ẹ gbà mí ẹ gbà mí tó jẹ́ pé wọ́n lọ kọjá ń gbà náà aláìní tó ṣe ó mà ṣe o tàbí kọjá pọ́ńtọ̀n báyà bí onímọ́tò ni ọlọ́mọdé àdúgbò dáná ó fi mọ́tò tẹ ọmọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn bá ṣe kí ni o lẹ́sẹ̀ wọn bá ṣe pé eh, hospital seventy thousand lẹ́nu wá wá o ẹni yẹn dẹ̀ ti lọ nínú àdánwò kan náà rí tọ́yẹ́ kó lè lead sí kéde o ikú ló tún wá fà á lọ́lọ́ tó wá lọ́sọ̀rọ̀ àbí kì í ṣe pọ́nmọ̀ ọmọ o sẹ̀kẹ́lá wa ni ah, kò sí tọ́jọ́ a ti gbàgbé pé ah, bọ́yé mi gan ọ̀bá ṣe kéde o bọ́yá àbá ti kú lọ́lọ́run sábà pé mọ́tò tó fi tẹ ọmọ mọ́lẹ̀ iná iná ló fi gbé mi lọ sí kéde o hospital ìjọ náà àwọn gbàgbé kéèyàn ṣe wá lóore rí ah ní sọ orin abúlé àmọ́ wá fọ́n kì ẹwọ tọ́lọ̀ ṣe fáwọn àtìbù náà ìbálẹ̀ ta torí oore tó ti ṣe fẹ́sìn àwọn tọ́jagun bá dìde lọ kàtàn wọn ọ̀tá pọ̀ wọ́n fojú winá ogun ni ọlọ́run náà dẹ̀ yọ́nú sí wọn ọlọ́run yọ́nú sáwà náà àwọn alùlì bá dìrì àwọn ẹni nínú àwọn sàbẹ̀ ńláńlá tọ́lọ́run ti yọ́nú sí ni ọlọ́run járí yọ́nú tiẹ̀ ara wọn òun náà tún ni àwọn ahàlù bẹ́ẹ̀ àti rìdùọ́nù à ń pè nǹkan kan ní bẹ́ẹ̀ àtù rìdùọ́nù sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ àtù rìdùọ́nù òun náà ni odidi ìṣẹ̀lẹ̀ kan àwọn tí wọ́n bá nàbí jẹ́jẹ́ ní abẹ́ igi làkọ́dírọ̀díyà lọ́wù anilmu'minina idhi yubayi'unaka tààtà mọ́dá tààtà ṣàjàràtì nínú suratul fatihi kùnájàdá 48 ṣé ẹ ráwọn tó bá nàbí ṣèjẹ́jẹ́ ìjọ náà pé ànàbí àfi gbogbo ara wa lẹ́ni tí ó bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fatihu maka pẹ̀lú ọ̀rọ̀ sululu dẹ́bíyà ìtàn ńlá ni àwọn tán bá nàbí jẹ́jẹ́ ńjọ́ náà lábẹ́ igi báyìí aturidwon ìjẹ́jẹ́ tọ́lọ̀ ń fi yọ́nú sí wọn àwọn náà lóore wájú ọlọ́run torí pọ́lọ̀ nǹkan lòun yọ́nú sí wọn làkọ́jọ́rọ̀ bí yàlọ́wù anil mọ̀mìnì gbogbo àwọn sàábẹ́ yìí òun làwọn kan máa ń sọ ìsọkúsọ ń pa wọn bí àwọn ṣíà bí àwọn míì nínú àwọn tó jẹ́ pé èèyàn bú ni wọ́n àwa ò gbọ́dọ̀ máa sọ̀sọ́kùsọ nípa àwọn sàábé ẹ ń bá ti lé ń sọ ìsọkúsọ nípa àwọn sàábé àbọ̀wé tí wọ́n lẹ́mìí inú ọ̀jẹ́ lọ́bí ò lè sọ ọmọ ẹ̀ ló kọ sàábé àwọn ṣíà wọn lè sọ ọmọ alábùbákiri tẹ ẹ bá lẹ́nìkan sọ̀rọ̀ alábùbákiri kéèdì ṣíà tó fi sọ ni ẹ lọ kó ṣíà bí ẹ lè alábùbákiri ẹ lè rí wúmọ́rù ọmọ wọn ẹ lè rí kọ́sọ ọmọ wọn ní Aisha wọ́n kórìíra àwọn ẹwọ àwọn ọmọ tiwa ní ìsìn kódà tó o bá rí ọmọ obìnrin míì tó o bá rí ọmọ obìnrin míì tó ọmọ okọ ẹ kọkọ dákọ Aisha tí èbá ṣe Aisha sọ pé Khadija Fatima Zainab Mariam àwọn ọkọ dáadáa nu àwọn ọkọ táwọn ṣíà ìfẹ́ sọnu àwọn ọkọ làwọn ọmọ sọ pé àwọn èsè ṣíà o sọmọ ẹ lábùbákiri sọmọ rẹ ní Umar sọmọ rẹ ní Aisha sọmọ rẹ ní anas sọmọ rẹ ní ali sọmọ rẹ ní uthmanu sọmọ rẹ ní khadija sọmọ rẹ ní sumaya sọní sọfíya sọláwọn ọkọ àwọn ẹni ọlọ́run mọ̀mọ́ wá rọmọdọ́nù fìdíhàwùsà nǹkan kí sọmọ ló kọ́ tọ́ da. alimoyim agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ náà látún nífẹ̀ẹ́ àwọn tó jẹ́ àwọn aráalé ànábì gbogbo àwọn fámílì ànábì á nífẹ̀ẹ́ wọn àwọn ìyàwó ànábì àwọn ọmọ ànábì àwọn ọ̀tọ̀ gbogbo àwọn áàlì gbogbo àwọn tó sàrọ̀ kiri kànábì àwa ò nífẹ̀ẹ́ wọn a gbọ́dọ̀ kórìíra kankan nínú gbogbo àwọn èèyàn yìí bákan náà ni umahatul mọ̀mìnín àwọn tó já wọn ìyàwó ànábì a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ṣé ẹ láwọn ìyàwó ànábì tá à ń sọ yìí jẹ̀mọ́ ẹ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa ṣé ẹ rí òní kò sásìkò torí pé apẹ́ bẹ̀rẹ̀ lẹ́nìí ṣé ẹ ráwọn ìyàwó ànábì yẹn insha allah lọ́jọ́ iwájú mustaqbalan á padà sàwọn ọ̀rọ̀ kan tó yẹ ká gbọ́yé torí páwọn ọ̀tẹ́ ẹ̀sìn ara tí wọ́n ń sọ ọ́ kí lónìí ni pé ànábì wọn fẹ́ kọjá ìyàwó mẹ́rin ànábì wọn wà selfish ó sì ní káwọn máa fẹ́ yàwó mẹ́rin kódà obìnrin míì gan ó lè máa ró lórí ẹ̀ tóun náà sì jẹ̀lẹ́ à pé ah, ànábì ṣe fẹ́ yàwó mọ́kànlá ó nídìí kọ́ farabalẹ̀ kan ṣàlàyé ẹ̀ fún ọ àáfàá sọ̀bù ní ọlọ́run bá ní hikmatu ta'adudi zawjati nabi gbogbo ìyàwó tànàbí fẹ́ ẹ̀kọ́ gbọ́ sọ́márì alákọ̀ọ́kọ́ ànàbí ọ̀fẹ́ yàwó kankan láàrin ìgbà tó fi wà lọ́mọ twenty five sí ọmọ fifty tó kọjá ìyàwó Khadija ìyá wa Khadija nìkan lànàbí fẹ́ nígbà tó wà lọ́dọ̀ gangan tó bá já sí pànàbí nífẹ̀ẹ́ obìnrin ni ẹ wo most ní ìsẹ̀ before age fifty kódà before age forty ìyàwó ẹlòmíì ti pé mẹ́rin before age forty five ìyàwó ẹlòmíì ti pé mẹ́rin tó lè mọ̀ ṣe sibdalu gan before age thirty ìyàwó ẹlòmíì ti pé mẹ́ta mẹ́rin ànábì ọ̀fẹ́ ìyàwó kankan kọjá ìyàwó Khadija nígbà tó wà lọ́dọ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó Khadija kú ló tó fẹ́ yàwó mẹ́wàá ẹ wá máa gbọ́ àwọn ìyàwó tó wá fẹ́ yẹn rèé Divorce. ẹni tọkọ rẹ̀ kọ́ ọ̀lẹ̀ widow lọ́wọ́ apọ̀jù ẹni tọkọ rẹ̀ kú ẹ̀gbọ́n tá à ń sọ yé ìyá wa Aisha nìkan ńlọ́jẹ́ bíkírù ńlọ́jọ́ lọ́mọge ìtumọ̀ rẹ̀ ni pé tí ọ̀lọ́ ilé ọkọ kankan rí gbogbo ìyàwó ànábì wọn èso ń sìnà kò sẹ́ni ibùnú ìyàwó ànábì àfi fat àwọn chaste women àwọn obè tí wọ́n tí wọ́n tí wọ́n para wọn mọ́ tí wọ́n kóra wọn jánu tí wọ́n èso ń sìnà obè tí wọ́n èso anímọ̀sán obè tí wọ́n èso fàwọ́rajà tí wọ́n èso obìnrin aládàáwò tán ti kó náà lù àwọn obìnrin tó yẹ kí ni o sìnànà ń tà á jẹun àwọn obìnrin ata ètè jẹun àwọn obìnrin ata ìrìn jẹun àwọn obìnrin ata ọ̀sọ́ jẹun àwọn ìyàwó ànábì èsè bẹ́ẹ̀ ẹni rẹ ní gbogbo wọn ṣùgbọ́n pé ta ni èlọ́lé ọkọ nínú wọn ìyàwó Aisha nìkan tó bá já sí pàdé bí wọ́n jẹ́ pé ẹni tó yẹ pé ìfẹ́ obìnrin ló jẹ́ ó fẹ́ pọ̀ ta ni ọmọ wa kí ọmọ seventeen years ọmọ eighteen years ọmọ twenty two years ọmọ twenty five kódà ànábì fẹ́ tó lé ní fifty nínú àwọn ìyàwó ẹ̀ ìgbà tó fẹ́ umu salama umu salama ti wọ menopause kò ṣe nǹkan oṣù mọ́ kí lèèyàn fẹ́ gbádùn lára obìnrin tí ò ṣe nǹkan oṣù mọ́ ànábì fẹ́ wọn fún ìdí tọ́pọ̀ kí mi ò bá di kèfèrí kí mi ò lè bá lẹ́sìn kí mi ò lè jásí pé ànábì yóò lè ṣe dára fún fámìlì ẹ̀ àtàwọn ikímọ̀ tọ́pọ̀ tá a fà wá àlì sọ̀bù ní sọ alimoyim gbogbo ìyàwó ànábì ìyá tiwa ni wọ́n ṣùgbọ́n wọn ṣe ìyá fáwọn ṣíà torí pàwọn ti wọn wọn kórìíra àwọn ìyàwó ànábì ọlọ́run mọ́sàn alẹ́ tí ó kórìíra wọn. jama gbogbo àwọn ìyàwó ànábì ẹni eré ni wọ́n lọ́dọ̀ tiwa o a sì máa gbé wọn tóbi àfààní wa máa ń sábà wàhídàtà mìnìúnà káfàrọ̀ ẹ ń bẹ elébú kan nínú àwọn ìyàwó ànábì ó di kèfèrí ara ń tí ọ̀fà àwọn àáfàá tán ṣàlàyé pé aláwọn ṣíà ṣe kèfèrí ni wọ́n ṣíà tó bá jẹ́ ń búyàwó ànábì o ẹ ń bẹ́ẹ̀ lè bú àwọn ìyàwó ànábì àbòǹbùsà àbí kèfèrí ni bó o ló ṣe jẹ́ mùsùlùmí kọ́ ọ máa bú àwọn tọ́lọ́run lò sábàbí ìsìláàmù a jẹ́ pé ìsìláàmù gidi kò ń ṣe ẹ máa wo àwọn olóṣèlú bó ṣe yẹ lórí ibú tó tẹ́nìkan bẹ́ẹ̀ lè jẹ́ pé ọ̀tá àwọn ẹni tẹ́lẹ̀ ọ́pọ́nẹ́ǹtì ni tọ́bẹ̀ ilẹ̀ join party wọn ní ìsìn ṣé wọ́n mọ̀ bú ẹ̀ dáhùn ni wọ́n ní bú mọ́ ṣe bí Nasiru El-Rufai ìgbò fi ṣe CPC tí Tinubu tó wà ní ACN àbọ̀rọ̀ Nàìjíríà ẹ̀kọ́ ni ẹ ń bá ka ìwé tí Nasiru kọ the accidental eh, public servant ó sọ ọ̀rọ̀ tó lágbára pa Tinubu bẹ́ẹ̀ pé Tinubu very corrupt very di very that ṣùgbọ́n nígbà wọn jẹ́ ọ̀nà pọ́ǹtì kan náà ní ìsẹ̀nsẹ̀ tó bá rọrùn gan ni yóò withdraw wéyẹn kúrò ní circulation ni tàbí kọ́ ọmọdé bẹ̀rẹ̀ pé ẹni tó ń sọ ń gbà yẹn corrupt tóun main òun ni pé yóò tún mọ bí ó ṣe yí àwọn olóṣèlú bó ṣe ń ṣe tiwọn nìyẹn wọ́n mọ bí ṣe ń ara wọn oyinlọ́lá àbí kí ló kọ tọ̀ṣọ́ àtàrẹ́gbẹ́ pdp acn àánú apc ní ìsìn ṣé ẹgbẹ́ kan kankan burúkú para wọn lọ́yọ̀ state tiwa náà ní ìsìn akálà ti lọ sí o ó lọ sí apc òun àti gómìnà ṣe o wọn lánàá ni news gbé ẹ̀yin ọmọ wa jà mọ ọ̀rọ̀ àwọn kan tó fẹ́ lè sára wọn ju bọ́ǹbù lórí Facebook síra wọn nígbà gubernatorial election àwọn kìnnì kan akálà níjọ ẹ̀yin kìnnì kan ní ọjàre ẹ̀yin àjùmọ̀ṣe gbogbo wa ní àwọn ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣera yín léṣe àwọn tẹ́ fẹ́ para yín torí ìwé náà wá ṣe kí ni o tí wọ́n bá wá sọ pé mùsùlùmí ni ọ́ abà àwọn tọ́lọ́ ń wá lò láti tan ìsìláàmù kí ọ wá ṣépè fún ọ jẹ́mọ́ ọ̀yẹ́ká fura àbí ọ̀yẹ́ká fura ẹ tí ìgbọ́n tí mo sọ yé kó o ní mẹ́mbà pátì kan ni ọ́ àwọn tó wá jẹ́ leaders pátì yìí àwọn tó mú pátì yìí dúró gan ọ wá ń ṣépè fún wọn ọ wá ètì wọn are you truly a member of that party islam ká lọ bá sọ pé islamic party lọ wà pé mùsùlùmí ni ọ́ àwọn tó lọ ń wá lò láti jẹ́ kí islam ò dé gbogbo ayé àwọn sàábé tó lọ tó ní mo tó ti yọ́nú sí wọn sọ àpá àwọn tó ń ṣe pátì ti yín ó ń ṣe lónìí torí pọ́ fẹ́ ó ní ó ń aspire láti di position kan mú tẹ́ ẹ̀ bá ti fún yóò cross carpet ṣùgbọ́n àwọn sàábẹ́ tí wọ́n cross carpet tó jẹ́ pé wà máa tú alàlì Islam orí kíná kúlé lórí o orí Islam àwọn yẹn ni wọ́n wá ń sọ rádaràdá ń pa wọn lọ wá ń ṣépè fún ọ̀yẹ̀ká furansé ọ̀ ẹ̀ ṣe mùsùlùmí wà máa ń sábà wàhídàtà mìnìhùn ná káfàrọ̀ àáfàá lẹ́ńbẹ̀lẹ́bù kankan nú àwọn ìyàwó ànábì àbòbú àwọn sàbẹ̀ kèfèrí ni o ọlọ́mọ sí à ń kèfèrí o àáfàá ló ti wá di ọ̀ràn yẹn o ká nífẹ̀ẹ́ àwọn àyímọ́tù sàlàf àyímọ́tù àsàlàf àwọn àáfàá àwọn aṣíwájú àwọn ẹni retán ti ṣáájú wa lọ́nà òjọ yìí tá a bá sọ̀rọ̀ àyímọ́tù sàlàf ó bẹ̀rẹ̀ látòrí àwọn Abubakar Umar Uthman tẹ́ wá dórí àwọn tó wọn sẹ́ńtúrì kejì kẹta àti gbogbo àwọn àáfàá àtàbá tó ń tẹ̀lé lánàá wọn tẹ̀ ìdásíkò tiwa yìí gbogbo àwọn ìmáàmù ahmed bùnà hanbal wọn kó sínú ìmáàmù abu hanifa ìmáàmù shafi'i ìmáàmù bukhari isaac ibn rawai ìmáàmù bayaki ibn khuzai gbogbo àwọn àáfàá ńláńlá yẹn òun fíkì inú wọn àáfà òní àdìsí inú wọn àáfà òní tàwídì inú wọn àáfà òní tẹfsiri inú wọn tí wọ́n dúró lórí islam òdodo èyí tànàbí àsálàm tó mú wá àáfà la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ìwọ tó o bá ti ń kórìíra rú àwọn onímọ̀ yìí ó yẹ ká fura sí ọ wàhùlámọ́wù súnà ó tún gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn àáfàá súnà kìí ṣe pàwọ́ àrí ẹnìkan ọ̀rá àpẹẹrẹ súnà lára ó sì ń ètì ẹ̀ kìí ṣe nǹkan tó da rárá wà tábì ìyínà láwùn bẹ̀ṣà àtàwọn tó tún tẹ̀lé wọn títí ìjọ ìjọ ẹ̀san bákan náà ń kọ́ o a gbọ́dọ̀ bí àwọn èèyàn kárí wọn lọ́rẹ̀ẹ́ àáfàá ní gbogbo ń tá a sọ yìí ìlọ́gbọ́dọ̀ pèsè wa lára lábára àwọn sàábé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu ajma'in ká tó wá bọ́ sínú abala tá a fa àlọ́kàn òun ni abala àṣíríkù jẹ́mọ́ abala kí la pé o ṣe rábala tá dé yìí subhanallah nínú abala tí pàápàá ẹ̀yin tẹ́ ẹ jóbin ṣe ẹ̀rẹ́yìn obìnrin ẹ̀yin ṣe dá wà ẹ mọ̀jà tanra wa jẹ even tẹ́ dórí ẹlòmíì tó lọ́mọ iṣẹ́ ní ṣọ́ọ̀bù ó tún ní wàhálà kásìdáwà fáwọn ọmọ iṣẹ́ wa ó ní wàhálà kásìdáwà fáwọn obìnrin àdúgbò àì ti wà àwọn obìnrin títìn tí wọn èkó owó yẹn lọ sí ìṣòro wọn ò ní ìsọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹ̀sìn tí èèmọ̀ pàtẹ́wọ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn tí èèmọ̀ ṣe lórúkọ Jésù kì í sọ̀rọ̀ ẹ̀sìn tí èèmọ̀ wọṣọ funfun gbàgẹ̀rẹ̀ tí ó ní bẹ̀rẹ̀ ẹ̀tì lórí kèé sọ̀rọ̀ ẹ̀sìn kèé sọ̀rọ̀ ẹ̀sìn yéé máa máwọn ọmọ lọ kèé sọ̀rọ̀ ẹ̀sìn yéé máa mọ́kọ lọ kèé sọ̀rọ̀ ẹ̀sìn tí wọn èyí tí wọn ò fi ní lọ mọ́sálásí mọ́ kèé sọ̀rọ̀ ẹ̀sìn wọn ò ní kírun mọ́ kèé sọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ọmọ lọ skul kèfèrí kèé sọ̀rọ̀ ẹ̀sìn tí èèmọ̀ tó mẹ́lòmíì join system bú wọn yẹn àwa wá gbẹnu rọ̀ àṣàlàyé òdodo sẹ́yìn pé ní ìsìtíjà àná mọ̀ bá kún bóyá mi àti ẹ̀ náà contribute sí i ó yẹ káwo contribute bó làlùjẹ́ náà ṣe kíni o bó ni ó se kún ìní ò ní jẹ́ kí wọn náà kú òun ọmọ àlìjẹ́ náà torí pé bí téèyàn bá fẹ́ dé sí ibẹ̀ lèèyàn máa ń pìfì àwọn èèyàn fún yes or no àwọn olópc wọ́n ń recruit èèyàn tí ó mọ̀ sí opc àwọn ẹgbẹ́ aláwo wọ́n ń recruit àwọn èèyàn àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ wọ́n ń recruit àwọn èèyàn gbogbo àwọn tẹ́ẹ̀mọ̀ rò wípé wọn ò sínú ẹgbẹ́ ayé nígbà wọn bá kú lẹ́ẹ̀mọ̀ pé wọ́n wà ní ẹgbẹ́ ayé ṣíríkù ara àdánwò ilẹ̀ yorùbá ni débi pé bí ṣíríkù tó dé àwọn àáfàá tó ń sponsor ṣíríkù kí ni ìtumọ̀ pé ń sponsor rẹ̀ wọ́n promote ẹ̀ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ wọ́n promote àwọn náà ń gbé lárugẹ nígbà tẹ́ ẹ bá rẹ́ nìkan táàfà ẹ máa wo táàfà ṣe fún o nínú ìlúwa yìí alákọ̀ọ́kọ́ àáfàá kọ́ fún ní òrù ẹ mọ òrù àdó àwọn nǹkan báyẹn èyí tí yóò sokó ẹnu àbáwọlé èyí tí yóò so kọ́ yàrá nínú ìlú abàdàn yìí tí ìbámu ti lú mi mọ́mọ́ ti bàdàn yìí èyí tí yóò fi sí igun mẹ́rin kọ́ńbọ́ọ̀dù èyí tí yóò ráǹdì yóò ráàpù ẹ̀ ní òwú funfun yóò fi síbi abẹ́ kíni o pílò àwọn àáfàá ló ṣe àwọn ṣíríkù fáwọn èèyàn wọ́n tún ṣe fún èyí tí yóò gbé kọ́rùn tó bá ń jáde lọ bí sẹ́nìkan tó bá ń tráfù ó lè tí ó so má pa ó lè tí ó so má dì tó bá ń ṣe kíni o tó bá ń travel ó lè tí yóò tọ̀ lálàárọ̀ tó bá ń jáde ó lè tí yóò fi para tó bá ń jáde ó lè tí yóò lò kó tó sùn lálẹ́ torí kí náà torí ẹ wọ́n ní torí ìsọ̀ torí àwọn ayé àbà wọ́n sọ ẹlòmíì délẹ́bọ tán láwọn àfàyè olóòníṣòro kan wọ́n wà wá ṣíríkù lé ọ lọ́wọ́ ṣùgbọ́n àwa tá a fún wọn ní tawhid sáà ṣàlàyé ẹ̀ fún wọn tawhid yìí mẹ́rin ni máa wà lẹ́mìí tí ó jẹ káwọn ìṣòro kan ó dé tá à ní lórí òkè tá à ní lọ ọ̀dọ̀ ẹlẹ́bọ tá à ní lọ ilé bàbá olóró òbejì tá à ní lọ ilé bàbá ọlọ́ṣun bàbá olókè ìbàdàn tá à ní lọ ọ̀dọ̀ opc ọ̀dọ̀ ṣẹlẹ̀ tó jẹ́ pé mo láà lọ ọ̀dọ̀ ọba gbogbo fídùkúlì nárì dáìmọ̀n abàdà dáìmọ̀n afọ àáfàá níṣẹ́ rẹ̀ bọ́ ṣíṣe ọlọ́run èmi àti yín bẹ́ o òun ni sábàbí tí máa ń fa káwọn èèyàn wọná gbére dáìmọ̀n abàdà ẹ̀mọ̀rin kan kí ni wákàtí máa kọ wa nígbà kan dáìmọ̀n abàdà. aláàbí bíga khairele khalike kullihimu tó bá ní da iman abada láíláí eternally tí e tá yóò fi láíláí ni àáfàá ní ẹnbẹ lè jẹ pé ṣíríkù ní í ṣe sábàbí tí ó jẹ ọwọ náà yóò sì rà ná kò ní jáde ńbẹ mọ́ jẹmọ ẹ já ṣọ́ra o àwọn èèyàn ń gbèrò gbọ̀n àánú tán ṣe ṣíríkù ṣòkòtò fòókè táwọn èèyàn ṣe ṣíríkù àwọn èèyàn ń lo ìjáàbù wọn ń lo nìkọ́ọ̀bù tán ṣe ṣíríkù ọ̀dà kí lẹ fẹ́ sọ nípa àáfàá tọ́já sí pé kí ni o tó ń gbẹ̀bọ sóríta kí lẹ fẹ́ sọ nípa àáfàá tán fún un lọ́sẹ̀ tí ó fi wẹ̀ tí ó kọ́ pọ̀fọ̀ sí kinní kan ló kọ́ tá à ń pè kinní kan ló ní ẹ máa ta wàràwàrà ẹ máa tà mọ́ ẹ máa yọ̀ mọ́ mi ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tani ọmọ àfọ̀ sórí ẹsẹ̀ tó sì ń lò kí lẹ fẹ́ sọ nípa ẹni tó lọ ilé olóògùn sóyè ní ìsìn nítorí kísẹ̀mí ayé ẹnìkan ó lè dàrú kí lẹ fẹ́ sọ nípa ẹni tó lọ ilé olóògùn kẹ́nìkan tájọ ń ṣe bísínẹ́sì ọmọ bàtà kóhun ó lè máa ta. ẹni tájọ jẹ́ níbọ̀ tájọ múra sádùúgbò kí lẹ fẹ́ sọ nípa ẹni tó lọ ilé olóògùn nítorí pé kí ni o kó lè burú fọmọ ìyàwó àbí kó lè burú fọmọ ìyálé àbí kọ́kọ́ ọmọ rí ṣe mọ́ kó lè jásí pé kí ni o ìṣẹ̀mí ayé rẹ̀ ó lè dojúrú ṣé ẹ láwọn ṣíríkù ìwàlẹ́ àgbọ́dọ̀ ṣọ́ra ẹ ń bẹ ẹlẹsẹ ṣíríkù ṣe aláwọn àáfàá lé pàápàá àwọn àáfàá àmọ́ kò dòrò ọ̀dọ̀ àwọn àáfàá àbáńdé lọ́dọ̀ wa ń bì wọ́n máa ń ta àwọn èèyàn jẹ o wàlẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni o wọ́n ò ní pé tẹ́lẹ̀ akàn ọba fi wọná ajáde hundred àbí one thousand ní òdi wàláì tàlà irọ́ ni ẹlẹ́yà tó bá ṣe ṣíríkù yóò rà ná tí ò ní bóde mọ́ wàláì àáfò onírùngbọ̀n ìmáàmù onírùngbọ̀n ó láwà ní ó ń ṣòkòtò fẹ́fẹ́ ṣòkòtò súnà

nínú àwọn nǹkan tá a sọ̀ra fún òun lọ́rọ̀ ẹbọ ìwà àáfàá ní kí ló fà á torí pé ẹ̀ńbẹ́ ele kó sínú ẹbọ yìí tó fi adipọ́jẹ́ sábà bíi kọ́ wọnú ná irú ẹni yẹn rèé kò ní í jáde mọ́ làǹyàkùrùjà mínà náà láíláí kò ní í jáde mọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé tá a fa àgbàlérò ṣé ẹ ráwọn ẹ̀ṣẹ̀ kan bẹ àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ wọn akọ wọná tán bá ti wá wọná tán sẹ́yìn gbọ́dọ̀ tí mò ń sọ yé àbẹ́ ẹ̀gbọ́yé ọlọ́run wà ní kán jìyà fa alákọ́dírì dùnú òbí alákọ́dírì dùnú òbí lódì wọn bẹ́sẹ̀ wọn bá ṣe rí jẹ́mọ̀ sẹ́yìn tí mò ń sọ yé àbí òye ẹni ọlọ́run ní pé ọ́ kẹ́sì mọ́ owó nǹkan o ẹsẹ̀ rẹ̀ ní ó ju o ṣùgbọ́n ẹjẹ́ ọlọ́jọ́ márùn-ún náà five thousand years inú. You know torí wàyí náà yàwó mọ́ ní ẹ̀ńdà rọ̀bí ká kàálfì sánà tí ní mọ̀ tà ojú ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run àtàṣà yà sí tiwa ni kẹ̀sì máa wò ó máa ń ṣe dáadáa o ọwọ́ tẹ́tẹ́ tí ò lè mọ́ ta ni ẹ̀wájọ́ lọ half day nínú ọ̀nà kí ni ìtumọ̀ half day five hundred years ọlọ́run abẹ́ọ̀ nínú ọlá ńlá rẹ inú mọ́sálásí la wáyé má jẹ́ àwọ̀ ọ̀nà tá a fi wàlìjàn náà ọlọ́run má jẹ́ àgbóòórùn ọ̀nà báyìí tá ìwàlìjàn náà ṣe wálẹ̀ tí ó wàlìjàn náà straight ni ọlọ́run làlàhùlà wà láàkú wàtà ilà jama ẹ ń bá wọná wà láì ọlọ́run dojú ti ọlọ́run lọ́sọ̀ bẹ́ẹ̀ ló fàkọ́dí ìta wọná ọlọ́run yẹpẹrẹ rẹ ọlọ́run dojú ti ni ọlọ́run mọ̀ yẹpẹrẹ wa mọ̀ dojú ti à ẹnìkan NTA ọlọ́bọ̀ ló kọjá lórí Twitter lórí Togo lórí Facebook ọwọ́ àáfà pé lẹ́yìn ọdún kan ọdún méjì ọdún téèyàn bẹ́ẹ̀ lè rí ìdójútì ní ọjọ́ ògbéde àlìkèámọ̀ ìdójútì ayérayé lójú uncountable of people gbogbo àwọn tó ti kú látàyé ànábì ádámù àti edori ẹni tí ó kù káyìn ọlọ́run yẹpẹrẹ rẹ lójú gbogbo wọn afa ọ̀ọ́yá ọmọdún tó yẹpẹrẹ bí òṣèré ṣẹlẹ̀ lọ́run wọ́n léyìn ọmọ ṣẹlẹ̀ dáadáa ọlọ́ọ̀yọ́ sì náà ṣe ọ̀sàlóyún ó ṣe kí n mọ̀ pé ó lóyún láì ṣe nìkáyì àṣírí wa fẹ́ tú ọwọ́ lọ yọ oyún dànù ó ní tìjú ní ọ̀jẹ̀ àáfà ọ tó fi pọ̀ lùpì kí lọ́dà tó kọ́ ọmọ ìwùlẹ̀ sẹ́yún káwọn èèyàn ọmọ kó o ṣe sìnà láyé lẹ́yìn ọdún márùn-ún mẹ́wàá tọ́mọ bá ti dàgbà kán ṣe kí ni o kán gbàgbé àfàwọn tó bá mọ sítórì yẹn kọ́lọ̀ wọn kọ́ wa máa sunkún bọ́lọ̀ ní ìsìnkú pé èṣù ni èṣù ni ọlọ́run yan ìfẹ́ sẹ́yìn ni mọ̀mọ́ kéyìn ìyẹpẹrẹ rèé irú ẹ̀ ló ṣe ẹnìkan tó fẹ́ para rẹ̀ muslim sister ọwọ́ ẹ̀ kan tó ṣe sìnà rí báyìí àáfà àtọ̀fẹ́fẹ́ náà lọ́lọ́ sún ọ̀dọ́ rẹ o lè ṣùgbọ́n bá wọn búgà sí àáfà lọ́lọ́ náà bá ṣe kún fáyà kan sí lọ́ba doyún déètì ìjọ tó ṣẹlẹ̀ ọ̀n bẹnu dárì mi ń bi ẹni tó ṣẹlẹ̀ báyìí ó fẹ́ pokùnso ni ẹ sọ fún tọ́bi ilé pokùnso nígbà tọ́lẹ̀ rẹ̀ kan pè mí pé òṣàṣù yà bá wọn bá sọ wàhálà ìtọ́ bá pokùnso òṣòrí ibú ọ̀nà méjì ọ̀nsáfùdójú ti ilé ayé pé àti gbọ́ ìwọ tó ń lò jáàbù olóyún kí ni wọ́n lọ sólé èṣù ní mọ́wùlẹ̀ para rẹ o so ti yé mọ́ sì sẹ́yìn o àwọn asàn tí ó ṣe fún ní tó ṣe é ṣe ṣíríkù kódà ó jẹ́ ṣíríkù tó bá tú ọlọ́run forí jìn ọ́ tó bá lọ fẹ́ para rẹ tó bá para rẹ tó bá kú àtúrógò lọ́dọ̀ ọlọ́run nínú kọjú ó ti ọ̀láyé ẹ máa wo àáfàá yẹn ẹ máa wo ọmọ yẹn o alẹ́ ò tiẹ̀ ṣe kinní kankankan ìyẹpẹrẹ bá mú ọlọ́dún márùn-ún mẹ́wàá ogún ọdún ó sì tù bá tọ́ ọbanú jẹ́ wàhálà ìtọ́ ọ̀sà burú mọ́ ọlọ́run bá yọ́nú sí ọ àáfà tí ẹ dá lọ́run ọwọ́ lọ sẹ́yún àṣírí ẹgbò láyé wọn ọ̀mọ́ bó ṣe sì náà ọwọ́ àdì lọ́run ọlọ́run ní lágbájọ ọmọ làkàṣẹ́gbè máikrófóònù ọmọ spíkà ọyá ọmọ ẹ̀bọ̀n bí o ọba dé kí ló mú ọtọ́ sẹ́yún láyé àṣírí ẹtù à sísá máikrófóònù ṣẹgbẹ́ sẹ́yún nígbà tí bọ̀dá ẹjẹ́ nì fún mi lóyún náà ni àáfà ìdójútì kí ni o gbogbo ayé ọlọ́run ṣàánú wa o àáfàá lẹ́ńtọ́ bẹ́ẹ̀ lè wọná kò ní jáde ń bẹ̀ mọ́ ìdójútì ńlá nìyẹn ẹ má jẹ́ àṣẹ ṣíríkù má yọ ṣíríkù ṣe gbogbo nǹkan táwọn èèyàn máa fún ọ pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ẹ níyà láyé ṣé ẹ rọ́pọ̀lọpọ̀ àwọn òbí wa wọ́n sọ adẹ́lẹ́bọ tán látara páwọn rò páwọn nífẹ̀ẹ́ wa ìfẹ́ tóbi rẹ ní sí ọ tó sórí ibú tẹ́ dọ̀tà wàláì tẹ́ dọ̀tà ọmọ sá fún ìyá rẹ bàbá rẹ ọmọ sá fún ọ yawma yafiru limaru min akhi wa ummihi wa abi wa sahibati wa bani kárí màmá mi náà ló ti bá ń ṣe ó ní ẹyin torí pé kinní kan torí pé àwọn ọmọ rẹ̀ ń ṣe báyìí ẹyin torí pé ọba àbíkú ń jó ní torí pé ọba àbí yéèjọ kan torí pé ọlọ́run lálàkàlà màmá rẹ̀ wá bọ́ ọ lọlé olóògùn ọmọ lọ bàbá kan ní jẹ̀bù bàbá kan ní lẹ́sà bàbá kan lábẹ́òkúta ó wá gbé ṣíríkù lé ọlọ́ ìwọ náà wá ló ti dọkun inú ìwọ náà ń lo ṣíríkù ọlọ́ọ̀fẹ́ kí màmá rí orí ọsí pé ó ti gba wèrè mẹ́sìn sọ́ọ̀mọ̀ pé ọ̀fẹ́ kan gbẹ́sìn yénú kì í ti pọ̀ gba wèrè mẹ́sìn ọ̀gbẹ́sìn yénú gbígbẹ́sìn yé gan ni kọ́ ọmọ ṣe ṣíríkù ọwọ́ àlọ́ ṣe ṣíríkù òbí rẹ tó rògbò nífẹ̀ẹ́ rẹ ẹ̀ẹ́dọ̀ tara yín jọ gbélé àlùkìyàmọ̀ tẹ́ ẹ̀ máa sá fúnra yín. jọmọ àáfà àlẹbọ ni o èèyàn ọ̀rà àná tí ò ní jáde wà látàn fáwù ṣàfà àtù ṣàfihì wà látàn fáwù ṣàfà àtù ṣàfihì sáré bá tó jẹ́ lẹ́bọ ẹ̀tún ọ̀dà láì rẹ̀ sẹ́wọ̀n a sọ̀rọ̀ kan bóyá bí oṣù kan sẹ́yìn à ń sọ̀rọ̀ nípa àṣàfáà ẹ̀ ń bá wà ní ìjókòó bí ìjọ yẹn pé tó bá di lọ́rùn ara àkídá àwọn alùsùn náà ni pé ṣàfáà ó ṣẹlẹ̀ torí àwọn kan ní àwọn ń bídí àtakò ṣàfáà ni pé ìsìpẹ̀ adẹ̀sàlàyé díẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn rántí àbẹ́ ti gbàgbé so ìsìpẹ̀ ànábì àsálàm yóò sìpẹ̀ bí ó ṣe lọ sùjúdù wájú ọlọ́run àsàlàyé àwọn ẹni rere nínú àwọn ànábì ọlọ́run àwọn sàábé àwọn tó tún tẹ̀lé wọn pé dórí àsìkò tiwa yìí náà ẹni tọ́lọ ń bá yọ̀ǹda fún sùn mẹ́kẹ́sẹ̀ pé nìkan ní pé èmi sẹ́wù ìwà adìẹ adìẹ àwọn mòrídìí àtàwọn àgùntàn Ísírẹ́lì wọ́n wà dàgbàdo ọ wà sáwọn jẹ ọlọpàá wọn ní àlùjànnà jáàná mọ lọpọ wọn sí kì í sálùjànnà àwọn àgùntàn mòrídìí sẹ́wù nìyẹn. sóyè ṣàfáà gidi tó jẹ́ òrìjínà yóò ṣẹlẹ̀ fẹ́ni tọ́lọ́ ń yọ̀ǹda fún ọlọ́run sì yọ́nú sí kíni o ẹni tá a fẹ́ ṣìpẹ̀ fún òun ni ṣé wàá ń bá jẹ́ ẹlẹ́bọ látàǹfà òwú ṣàfáàtú ṣàfihàn kódà ànábí ọlọ́run lè sì pẹ̀ fún ọ ká tó wá níbẹ̀ nìkan àní pòun ní sẹ́wù àbóhun ní wòlíì àbóhun lẹni re àṣẹ tí ò ní jẹ́ ajẹ́ pé àwọn kan tó ń bẹ ọ̀rọ̀ wọn ọ̀fẹ́ jáná látara ẹ̀ṣẹ̀ lásán tí ọ̀lẹ́bọnú ìpẹ̀ bí ṣàfáàtì ṣàfihàn pẹ̀lú pẹ̀ àwọn tí ó sì pẹ̀ ọ̀rọ̀ wọn ọjà síbo àlìjánná ṣùgbọ́n wọ́n tán bẹ́ẹ̀ lè ẹrù ẹ tán bẹ́ẹ̀ bọ́ ń bẹ́ẹ̀ no go area ni ẹ lè sì pé eléyìí o yọ ọ̀rà náà ọlọrun sanu emi ati àti o jàmọ́ ẹjọ ṣe ọrọ ọ̀rọ̀ ẹbọ àwọn èèyàn wa ọ̀gbọ́ yé o àwọn àáfàá lọ́pọ̀ jù náà àwọn àwọn àáfàá ilẹ̀ Yorùbá wọn gbọ́rọ̀ tàwíìdì yé o torí pé mọ́ọ̀sì wọn ṣe rí ló fi jẹ́ pé gbogbo wa náà àtàwọn tá a já àáfàá tá a ń ká wọn mọ́ lé kéwú nínú oore tá a lè sàwọn ọmọ ni kákọ́ wọn ní tíra tàwíìdì ṣe ráwọn ilé kéwú lé tíra orin orin tá a fi gbowó lóde súná ọmọ orin tá a fi gbowó lóde onínìkáyìí oníta ìgbowó lòdì olókùn ilé ọ̀pọ̀lọpọ̀ o sóyè ní ìsìn tàwíìdì káwọn ọmọ ọmọ kíní jọlọ kíní jànà bí ọlọ́run kíní jọjọ gbèǹde kíní jẹ́ ṣíríkù kíní jẹ́ kúfúrù kíní jẹ́ nìfàákù kíní jẹ́ bídíà kò yá àwọn ọmọ lọ títí o torí náà kásọlé kí ó tá àfọmọ sí kọ́mọ̀jẹ́ kí ó máa palágbà káàkiri o tẹ́pọ̀ àwọn ọmọ wà gùdù ló máa ṣe ń palágbà bí wọ́n ṣe ń jó ẹyẹ lé ná bí wọ́n ṣe ń fi ẹ̀jẹ̀ tata tó ṣe fi hàn tù làwọn ọmọ wà gùdù nú ẹ̀ ká sẹ́ẹ̀rẹ́ tí ọba ti gbá kì í dáyé yóò ṣe ṣíríkù ọlọ́run la àti yín o jama àáfàá ní sẹ́ẹ̀rí ẹ ń béèrè lọ kó sínú ọ̀kan nínú àwọn nǹkan sábàbí ìsìpẹ̀ àwọn tí ó sìpẹ̀ náà ò ní wúlò fóun náà kódà wàláwó sọ́là láìlà nàá kọjá pọ́ńtọ̀n gbogbo ọ̀sán àtòru ìfi ń kírun wàláwó fárúbọ̀ wà náfúlà kóńtọ̀ wọn máa gba àwẹ̀ ọ̀ràn yẹn ó tún gba súnà kò ní wúlò fún kódà wà láwùtà sọ́dákọ̀ kú làlágọ̀ kọjá pé gbogbo ìṣẹ́jú ìṣẹ̀mí ayé ẹ̀ ló fi máa ń ṣe sàárà kò ní wúlò fún kódà wà láwùhájà kú làámi kéèyàn ó máa ṣe ájì lọ́dọọdún tó wá ń ṣẹbọ kò ní sínú àwọn tí wọ́n sì pẹ̀ fún tọ́bẹ̀ èlé kú yọ̀ọ̀rà náà ni àáfàá ní fàyínà kú là yìí látúkúbálù gbogbo ṣe ẹlẹ́bọ wọn ní ìgbà lọ́wọ́ rẹ o wàṣàyẹ́dí kúlùjà anamọ khalidan fi à irú ẹni yẹn wàá wọjá ànámọ̀ lẹ́ni tí ó ṣe gbére ń bẹ̀ tí ò ní jáde láyà mọ́tù fi á wàlà yàhàyà onítọ̀hún ò ní ṣe kíni o kò ní kú níbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ò ní ṣe kíni o òun ni ò ní sẹ̀mí ìrọ̀rùn abẹ́ ọlọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́n kó ṣe wálẹ̀ tí ó jẹ ọmọ àlìján náà tí ò ní jẹ́ ọmọ náà làlá haúláwà láàkú wáta ìlàbílà àsìkò ti lọ torí pé ó pẹ́ wá díẹ̀ lénìí bíbí láì tààlà àní láǹfààní àti lè ka fàtáwà àwọn àáfàá lórí àwọn tó ní ṣe pẹ̀lú ọdún àwọn kèfèrí ṣùgbọ́n khulasatul qawl sọmárí ọ̀rọ̀ táwọn àáfàá sọ pẹ̀lú àwọn fàtàwọn tí mo kà ń bì mo ti sọ díẹ̀ fún wa ń bẹ̀ ń jẹjọ mùsùlùmí ò gbọdọ̀ bá wọn dá sí ọdún kèfèrí mùsùlùmí ò gbọ́dọ̀ kí wọn pé ẹ kú ọdún mùsùlùmí ò gbọ́dọ̀ fún wọn ní ẹ̀bùn ọdún mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dunnú pọ́dún kan ṣẹlẹ̀ pàápàá ní ọdún òòṣà gan ni kìí sọdún àwọn kírísítẹ́nì gan ọdún òòṣà lẹ̀ róòmù káláwọn bá tiẹ̀ wà mú lọ́dún kò sí ní tọ́kàn wà tọrẹ ń tọ́ba kọ̀sẹ̀ ìjọ kan ó ti dára wọn a gbọ́dọ̀ bá wọn má sọ ọ gbọ́dọ̀ máa kíyàn pé merry christmas o àbí happy new year sóyè nìsín òsàlẹ̀ wọn tí wọ́n fi ń ṣe gbogbo àwọn nǹkan yẹn rọ̀bíù làwà làwà wà fourteen thirty seven ṣé n táà ń sóyè nìsín gbogbo tó wá kàn táwọn bá wọn ju báńgà ọ̀n kọ́ ọmọlọ́wọ́ fada Christmas kọ̀ọ̀kan àwa tá a jẹ́ mùsùlùmí gbogbo ohun tó lè ba ẹ̀sìn wa jẹ́ tó lè ba ímánì wa jẹ́ tó lè ba kìídà wa jẹ́ ẹ má jà á ṣe ká sì máa farabalẹ̀ ṣàlàyé fáwọn èèyàn ṣé aláwọn tá à ń sọ yìí ó nídìí àlàyé ó sì nídìí ìfarabalẹ̀ torí pé bí ọba ti ń sọ àáfàá mi ní ọkọ̀ takò ọ́ torí láwọn mọ́sálásí wọ́n ti ń dáwọ́ ẹran tí wọ́n pa ní january one báyìí pé tábà tiẹ̀ ní kéré december twenty five ọdún christian january one ọdún gbogbo ayé kì í sọdún gbogbo ayé ọdún òòsà ni kò sí ń tọ́kàn ń bẹ̀ só ti yá àbí òye ẹ jẹ́ ká ṣọ́ra kódà àwọn àáfàá sọ pé má bá wọn gun mọ́tò papọ̀ jọmọ́ ẹ̀ la etí dáadáa má bá wọn kèfèrí gun mọ́tò papọ̀ lásìkò ọdún wọn má wọlé ìjọsìn wọn torí pé ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀ ń bàdàn lẹ́nu last one week ṣùgbọ́n àwọn èèyàn ṣe làákàyè èmi ti máa ń sọ tipẹ́ mo dẹ̀ ti máa ń stọ́dì rẹ̀ ẹ wà máa ní oṣù bàbàbà kò sí nǹkan kan tí jóṣù bàbàbà ìbínú ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run máa ń bínú december sí ayé wàláì mo ṣàkíyèsí lọ́dún kan tí ramadan àti december tó papọ̀ àdánwò dínkù lọ́dún náà kí ló fà ìyọnú ọlọ́run àti ìbínú rẹ̀ àwa wà ní tìkà àwa ń gbààwẹ̀ àwọn kan ju báńgà bọ́lá ń ṣe ń bínú sáwọn kan ó ń yọnú sí kíni o àwa kan ẹ wo ìbàdàn lẹ́nu last one or two weeks ẹ wo àwọn àdánwò lára tó ti ṣẹlẹ̀ ní ìsìn amúlòkọ ẹ wo iye àwọn tó jóná ń bẹ̀ millions ni ọ̀ràn yẹn ìjẹta kọ́ lòun jóná ni gbogbo ọ̀nà fẹ́rẹ́ so many areas ló ti jóná ń bàdàn yìí tìbàdàn nìkan tó bẹ́ẹ̀ ni news ń gbé tèkó ló ń gbé tàwọn ìlú kan ṣé ẹ̀rùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ dísẹ̀mbà ni ṣèbẹ̀rù ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé bínú ọlọ́run nìyẹn àwọn àáfàá gbogbo àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ nù àwọn fàtàwá ti bẹ́ẹ̀ wájú mi tí ọ̀sà sí kò mọ́ bá wọn gun mọ́tò torí wọ́n tọ́lọ́ máa ní pé kọ́ ọ lè máa dọ́kadà gùn ìwọ́n tẹ́ pé obìnrin ọ́ tẹ́ kí mọ́tò lọ́fẹ́ gùn wọ́rú mọ́tò tọ́ wọ̀ dáadáa tó bá ti di páwọn ẹlẹ́mìí kí ló kọ ẹ̀ lọ́pọ̀ ńbẹ̀ yá a ṣe sùkúrò bí wọ́n tẹ́ pé téèyàn mẹ́wàá bá wà ńbẹ̀ ẹni ọlọ́wọ́ mọ̀ lọ bíi mélòó bíi méje ìbínú ò lè ṣe kí ni o yóò lè dínkù díẹ̀ torí pé bínú gbogbo ọ̀rọ̀ àwọn àtàrò àwọn sálàf lórí àwọn nǹkan yẹn lọ́nbẹ́ ń bì tásìkò ọ̀gbà wa torí náà ẹ sọ́ra ọlọ́run abẹ́ọ́ ń tá àṣetá fi rẹ ọlọ́run o gbogbo rẹ ni ojú máa ṣe ilà abilà ilà alẹ́ yìí